ó ń gun ferrari kò blow ìwọ tó yẹ kó lọ ta ferrari kò fi ṣe promo kò ní jam ó ń gun ferrari wọn sáré tẹ̀lé kò lè dáwó ó ń gun ferrari kò lè ṣe transfer kò lè tẹ btc èlò lọ ta ferrari tó bá jẹ́ pọ́ ti sọ̀nà wa ń sango ni a máa rà ta ferrari wèrè. Ferrari. Na Ferrari kò ṣe promo. Wọ́n dán. Ilà tí ìrírí. Na only God will never see. Ferrari wèrè. Ẹ wo ní mọ́tò kan tó ń dàlù láàmú. Kí wàá lè ká wo ní mọ́tò púpọ̀ wá ṣe o. Àwa tá a ra mọ́tò lóṣooṣù. Ẹ kò ta kán kò fi ra kan yẹn ọ̀tọ̀ o. Eléyìí ò gba seventy thirty o. Kò lọ́gàá lọ́hùn lọ́gàá mi o. Ìyẹn ọ̀tọ̀ o. Tọ́ bá ń bá yín ṣẹ́wó, tọ́ bá yín ṣá owó ọlọ́run ló ń bá mi pín owó tèmi o ìyẹn ọ̀tọ̀ o ọlọ́run dẹ̀ fi gbogbo ẹ̀ lẹ́fun mi kí n máa ṣẹ̀ ọlọ́run lọ̀gá olúwa lọ̀gá yẹn ọ̀tọ̀ òun àìní òun gun Ferrari o blo ìwọ tó yẹ kó lọ ta Ferrari kó fi ṣe promo ìyẹn ọ̀tọ̀ ta Ferrari kó fi ṣe promo òun gun Ferrari kò blo kò ní hit òun gun Ferrari òun wind down <laughs> nínú Ferrari oògùn Ferrari ó wẹ́rì down nínú Ferrari ìwọ tó yẹ kó wine up pa ẹ́ kò gbọ́ pàdé bi tó máa gbọ́ nánà ìwọ tó yẹ kó ta Ferrari kó fi ṣe promo sell your Ferrari use and do promo ìyẹn ọ̀tọ̀ ṣèbà fáwọn tó lo Benz ṣèbà fáwọn tó lo Range Rover ṣèbà fáwọn tó lo BMW ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ mọ ẹgbẹ́ o ṣẹ́ẹ̀tì wa àti wa ní ṣẹ́ẹ̀tì set yàwa ah ní set no set àwọn no set ọlọ́run ni mo bá tó ìyẹn ọ̀tọ̀ ìyẹn kan ìyẹn ọ̀tọ̀ set àwọn no. káwọn ọmọ tiẹ̀ tí wọ́n sáìn kọ́ máa wà nínú dm tèmi kọ́ máa tọ owó orí ẹ̀ ṣọ́ official dj tiẹ̀ kọ́ máa tọ owó nínú dm tèmi ẹ èmi tẹ́ ti lépa kúrò nínú dm mi tí ẹ ti lépa kúrò nínú níbi ẹyin káwọn ọmọ tiẹ̀ tó ṣì sáà lọ́wọ́ lọ́ba ẹ̀ kọ́ máa wà nínú dm mi kọ́ máa tọ owó orí ẹ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí ó kun ẹ̀ òun ló dá sí ó sọ pé èlé ló ń ta Ferrari tó bá ń ṣe pé ó bá yẹ pé wọ́n tún ọ̀nà sango ṣe ojú ògbà ó travel out ó dé oṣù padà lọ sínú oko sango ẹ̀ ránṣẹ́ lóṣù tí sáwọn ọmọdé pé wọ́n wà ní lẹ́gẹ́tẹ́ pé wọ́n fara kí ẹ́ màtá ṣẹlẹ̀ kò tí ṣẹlẹ̀ ó ti wọ studio ó ti jáde this bọ̀bọ̀ yìí kò tí pé twenty four hours ẹ pé ó ṣe live video o ti upload thirty five billion video sórí sórí social media o ti o sì lò ti jáde kí ló ṣe ẹ́ ó sì lè dùn ún. tó bá yá wàá máa wàá náà wàá tún mọ̀ ṣe vibe sọ́wọ́ wàá tún máa bá tákà ó ó ó ó ìwọ náà ò rí bí ṣe vibe bó ṣe unveil àwọn artist tó sign èèyàn sign artist mẹ́rin papọ̀ ó bóyá ṣe wọ́n everything like everything ó ṣe ó mọ́ dé everything wà ókè. Okay ó upload wọn àwọn ọmọ táyé máa fi parẹ́ wọ́n respect wọn ni ó ṣe wọn veil wọn ìwọ tiẹ̀ tiẹ̀ tiẹ̀ ní pé kò nà tiẹ̀ ní pé kò máa bá wọn sàyìn tiẹ̀ jà tiẹ̀ ní pé kò máa nà wọ́n pa tiẹ̀ ní pé kò máa kò máa ṣoríṣiríṣi tiẹ̀ ní pé kò tiẹ̀ ní pé táwọn táwọn ọmọ sàyìn tiẹ̀ tó bá fẹ́ gbé rí kò kò kò gé wọn lórí wálẹ̀ tiẹ̀ ní pé kò máa ṣoríṣiríṣi think about your life àwọn tó ń bá tákà yìí wọ́n ṣe sẹ́ẹ̀ tiẹ̀ kì í ṣàwọn tó yẹ kó máa bá tákà rárá dànù respect bro think about your life time kò tí time ò tí ì lọ jù kò tí ì pẹ́ jù wá nǹkan gbé ṣìbọ̀ bọ́ yìí kì í ṣe pé kó máa kó máa sọ. ẹ mà gbọ́n tí wọ́n sọ ẹgbọ́n tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mẹ́wàá máa ń ṣẹlẹ̀ ibo ló fẹ́ já sí níbo ló fẹ́ já sí o ọ̀rọ̀ yìí rúgbó bọ̀ o ah ah ah ah mo sì nífẹ̀ẹ́ rẹ o Portable ọmọ Ọlálọmí rántí ibi tó o ti bẹ̀rẹ̀ rántí ibi tó o ti ń bọ̀ rántí ìdílé tó o ti jáde pọ́tébù ọmọ lálọ́mí kí ló tún dé ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ ẹ wo ohun tí pọ́tébù ń ṣe ẹ̀yin ọmọ Yorùbá ẹ pé pọ́tébù ẹ̀yin tẹ́ ẹ bá mọ pọ́tébù rí tẹ́ ẹ mọ̀ àwọn òbí rẹ̀ rí ẹ pé pọ́tébù ọmọ lálọ́mí pé kó ṣe kí kó ṣe dẹ̀ẹ́dẹ̀ẹ́ mèrà ọ́. Portable ọmọ Ọláọmí ṣe dẹ́ẹ̀dẹ́ mèrà ọwọ́ ibi tó o ti ń bọ̀ wo ibi tó o ti ń bọ̀ ìjà lónìí ìjà lọ́la bó o jà lórí obìnrin ó jà lórí ọkùnrin ó jà níbi tó o ti ń ṣiṣẹ́ ọ̀nà gbogbo ọ̀nà ló ti ń fa wàhálà ṣé wàhálà èso ẹni Portable ọmọ Ọláọmí àbọ̀ fi kírètì kọ́ńtẹ́ǹtì ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ Portable ọmọ Ọláọmí ẹni kó ṣe dẹ́ẹ̀dẹ́ mèrà ọ̀ o nítorí pé ilẹ̀ ń yọ̀ọ̀yàn èèyàn tó ṣe fìrìgbọ̀n tó ṣe fìrìgbọ̀n ilẹ̀ ń yọ̀ọ̀yàn nítorí pé ẹ̀dẹ́ ni ilé ayé ilé ayé sì gba mẹ̀sọ̀mẹ̀sọ̀ ìta bá ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tàn òní ó dàbódò láwò mo ń fàsìkò yìí mo fi ń pàrọwà fún pọ́tébù ọmọ lálọ́mí ìfẹ́ tí mo ní sí ọ̀pọ̀ jàǹtìrẹrẹ débi wípé mo ti sọ wípé mo pariwo ìmọ̀ pariwo tó bá kù díẹ̀ káàtó ìntí pọ́tébù ọmọ ọlárun mi bá ṣe ìmọ̀ mo wá fún yín kẹ́yìn tẹ́ ẹ súnmọ́ àbẹ́yìn tẹ́ ẹ jóbi rẹ̀ kẹ́ lè pé ṣàkíyèsí nítorí pé inú jìn inú jìn ẹ̀ńtà bí ẹ̀ńtà àjọ bí ni ń dani ọ̀rẹ́ ń dani kí la wá fẹ́ sọ mo ṣe sọ wípé. So kò sẹ́ńtá yóò lè mú àfẹ́ntọ́lọ́ ń bá ń ṣọ́ àfẹ́ntọ́lọ́ ń bá wà lẹ́yìn ẹ̀ mo rọ Portable ọmọ lálọ́mí kó ṣe dẹ̀ẹ́dẹ̀ẹ́ mẹ́ra họ o nínú fídíò yìí ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí Portable ọmọ lálọ́mí lónìí bí ò bá sọ̀rọ̀ obìnrin ọ̀la á sọ̀rọ̀ àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ ọ̀rọ̀ á bẹ̀rẹ̀ sí pariwo lórí social media ẹ bá mi tẹ̀ ẹ bá ń tẹ̀ nú wípé kó ṣe dẹ̀ẹ́dẹ̀ẹ́ mẹ́ra họ fídíò tí mo fi hàn yín yìí ó máa kọ́ ẹ̀yin tó kù ó máa kọ́ yín lọ́gbọ́n wípé ilé ayé ó gba mẹ̀sọ̀mẹ̀sọ̀ ilé ayé sì gbà jẹ́jẹ́ kò gba ká máa ṣe gànràngànràn bí èèyàn bá tiẹ̀ kàwé èèyàn kan gbọ́ ọ̀nú mo fàsìkò yìí lọ Portable ọmọ lálọ́mí kó ṣe dẹ̀ẹ́dẹ̀ẹ́ mìíràn họ inú jìn inú jìn ẹ̀ńtà bí ẹ̀ńtà àjọ bí ni ń dání ọ̀rẹ́ ń dání kí la wá fẹ́ sọ mo ṣe sọ wípé kò sẹ́ńtá yóò lè mú àfẹ́ntọ́lọ̀ ń bá ń ṣọ́ àfẹ́ntọ́lọ̀ ń bá wà lẹ́yìn ẹ̀ mo rọ Portable ọmọ lálọ́mí kó ṣe dẹ̀ẹ́dẹ̀ẹ́ mèrà họ o nínú fídíò yìí ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí Portable ọmọ lálọ́mí lónìí bí ò bá sọ̀rọ̀ obìnrin ọ̀la á sọ̀rọ̀ àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ ọ̀rọ̀ á bẹ̀rẹ̀ sí pariwo lórí social media ẹ bá mi tẹ̀ ẹ bá ń tẹ̀nú wípé kó ṣe dẹ̀ẹ́dẹ̀ẹ́ mìíràn ọ fídíò tí mo fi hàn yín yìí ó máa kọ́ ẹ̀yin tó kù ó máa kọ́ ẹ̀yin lọ́gbọ́n wípé ilé ayé ó gba mẹ̀sọ̀mẹ̀sọ̀ ilé ayé sì gba jẹ́jẹ́ kò gba ká máa ṣe gànràngànràn bí èèyàn bá tiẹ̀ kàwé èèyàn kan gbọ́ ọ̀nú mo fàsìkò yìí lọ pọ́tébù ọmọ lálọ́mí kó ṣe dẹ̀ẹ́dẹ̀ẹ́ mìíràn ọ bó bá tún ṣe ń lọ àmọ́ mo wá fún yín nílẹ̀ yorùbá àti ní nàìjíríà lápapọ̀ ó dàbọ̀ ó dìgbà kan náà.